jẹ́ kí n dún ẹlẹ́ẹ̀kan sí jẹ́ wá dún ẹlẹ́ẹ̀kan sí ṣé n dún ẹlẹ́ẹ̀kan sí fi fídíò pè jẹ́ fi fídíò pè ẹ́ mo ti fi fídíò pè jáde ra wa lẹ́ẹ̀kan sí. ṣéjé ah! ṣéjé fún mi ló kọ́ gbé kámẹ́rà jáde ra wa. Oh, oh, shit. Oh, I was. Shege, I want to suck you. Shege, let me suck you. Shege, let me suck you. Oh my God, my punani. I ah, show like punani mi ngba to So beautiful. So beautiful. Kí n gbọ́ bò mí? N sọ ma gbọ́